لله رب العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم يرث الله الأرض وما عليها وهو خير الوارثين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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله كما ذكرت حالفا بأننا اليوم سنتكلم بعجالة سريعة عن بكاء رسول الله صلى الله عليه وسلم خشية من ربه ورقة لقلبه وكذلك بكثير خشوعه في الصلاة عباد الله لقد قال سبحانه وتعالى في محكم تنزيله لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عباد الله البكاء من داب الصالحين ومن مميزاتهم التي تدل على رقة قلوبهم ومن أمثال جوانب بكاء رسول الله صلى الله عليه وسلم وكذلك بعض الفوائد من ذلك عباد الله لقد جعل الله رسوله مراة لكل مواحدين الراغبين فيما عند ربهم الذين يخشون عقابه لأنه عرفوا جلالته وعظمة قدرته على مخلوقاته قال سبحانه وتعالى ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين وكذلك عباد الله ومن سادات هؤلاء وأفضلهم حبيبنا محمد صلى الله عليه وسلم الذي تفوق الجميع في كل صفات المحمودة وعلى قيم الأخلاقية حتى جعله الله سبحانه وتعالى قدوة حسنة في عبادات ومعاملات لذلك قال لقد كان لكم في رسول الله حصوة حسنة عباد الله ومن قدرته لنا وصفاته المقام الذي من دار الصالحين الأولين والآخرين لأن البقاء عباد الله لا يعيب به الرجال إذا كان عن رحمة وشفقة ورقة قلب ومن كان خشوعا وخشية لله تعالى وهو غالب الرسل أو من من غلب على الرسول على الرسول عليهم السلام قال سبحانه وتعالى أولئك الذين أنعم الله عليهم من النبي تعلمون العلم لصلى أهلكم حتى ينكسر ظهره ولا بكى حتى ينقطع صوته فراء رضي الله عنه صلوات الله وسلامه عليهم أجمعين وعلى آلهم ومن اختبى بأثرهم واستنى على هذه هذه الشريف إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوانا إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد صلوات الله وسلامه عليه من الحديث الذي رواه عنه أبو هريرة رضي الله عنه من من لفظ من من مسلم رضي الله عنه رحمه الله تعالى حديث السبعة الذين يظلهم الله تعالى في ظل يوم لا ظل إلا ظله حيث قال الرجل ذكر الله خاليا ففضت عيناه كان صلى الله عليه وسلم يبكي في صلاته حيث مناجاته إلى ربه سبحانه وتعالى ومما حفظ من بكائه في صلاته ما رواه عبد الله بن شعير رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي وفي صدره عزيز كعزيز الراج من البقاء صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه إلى يوم الدين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọba tó wò nínú àánú rẹ̀ tó wò nínú kẹ́ rẹ̀ ó wò nínú bó ṣe tó rẹ̀ ó ṣàánú fún wa ó ka èmi àti yín sí ọ̀kan nínú àwọn olùmọ́nà lọ́kan ṣoṣo bẹ́ẹ̀ ló kà wá sínú àwọn ẹrúsìn rẹ̀ tí ó lè máa jọ́sìn fọ́lọ́hún tí ó máa bẹ̀rù níbi bí agbára rẹ̀ àti níbi ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni jọ́sìn máa rẹ̀ kàn níbi ìkẹ́ àtàánú tí mo lọ́dọ̀ wa bẹ́ẹ̀ là ń jẹ́rìí pé ànábì wa ìkẹ́ ojú ọ̀nà tí ó lóore fún wa láyé bí tó bá di gbangba kìámà bá a máa bẹ nínú àwọn tí ó jèrè ọlọ́run mọ́yèmí àti mọ́yèwá kò nu ọlọ́run ẹ̀yẹ́ rìsìn ọlọ́run àkórí ìbára wa ní sọ̀rọ̀ tòní yóò máa dá lórí tá a pè ní bukau nabiyyi sallallahu alayhi wa sallam bá a nàgbà Muhammad ètí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá bó sì máa sunkún ìsunkún ànàgbà Muhammad torí kíni

torí pọ́n lọ́lọ́ ń ṣe ní àpèjúwe dáadáa fún wa ìyẹn ló fà á lórí àyà tá a lè sáláì mọ́ máa kà fún wa gbogbo ìgbà àyà tó wà ní suratul Ahzab Quran thirty three níbi tọ́lọ̀ bá rẹ̀ sọ pé laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarju Allah wal yawmil

àbúrò ronú nípa títóbi ọba dẹ́dà àbẹ́mi rẹ̀ ti ẹ̀gbẹ́ pẹpẹ àbí rẹ̀ kẹ̀kẹ́ ọba dẹ́dà bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ àríkèsè sí mìndáàbí sọ̀lẹ́hìn nínú ìṣesí àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ ni wọ́n ní mú ma yí zaki hàn bọ́dà wà nú àwọn àmì táàfin máa ń dá wọn yàtọ̀ síra wọn pé ah, àwọn ẹni rẹ̀ ni ọlọ́run ò fọ̀tẹ̀ṣọ́gbà wù ìlànàmìtàkùnù mísìláhùn ẹ̀dá wọn náà gbèrò kásáré tètè bọ́ọ̀lù àṣẹfẹ́jọ àwọn bọ́ọ̀lù láti fẹ́ wọn bá àbá tiẹ̀ lè jọ wọ́n tányányá kásá tiẹ̀ lè báwa ṣe pa ẹ̀yọ́ sọ̀rọ̀ a wa fún wa lori nínú apẹ́ kan àwọn ààyè àwọn àsìkò àwọn àlámàrí tó mú sí kí kún tó fi ń sọkún ó ó ní wa àhìrì ó ní gíláàsì táwọn máa wò á sí gíláàsì inú yàrá rẹ ni adẹ́pẹ́tẹ́ abáfẹ́mọ̀ yìí mo dáa sẹ́ni rẹ ni mí lèmi náà sì ń ṣe irú ẹrú bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ rẹ̀ síwájú fọ́tò tani o fọ́tò anabuwa Muhammad ìkẹ́ àtọ̀nà náà kó máa bá ìyẹn ni pé yóò máa wo ara ẹ̀ lára ṣe sí lára ìbálò lára ìwà àti lára ìjọsìn rẹ̀ nípa ìjọsìn anabuwa Muhammad ẹ̀yọ́ sọ̀rọ̀ eléyìí torí kíni lẹ́yìn àwòrán àwọn tó ń sọ yìí arafu jalalatahu wa azamatahu wọ́n mọ títóbi ọba dẹ́dà bẹ́ẹ̀ wọ́n sì mọ gbígbẹ́gbẹ́ rẹ̀ wọ́n wá mọ bábára rẹ̀ ṣe tó lórí gbogbo tó dá adé yìí pé bẹ́ẹ̀ bá tóbi púpọ̀ tásájú bá tóbi àmọ́ gbọ̀pẹ̀pẹ̀ àmọ́ bẹ̀rù tàbá tó wá rí kó jásájú aláàánú ọkàn wọ́n tún máa balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì pé wá èèyàn ronú ẹnu ronú ṣe ẹ̀yìn ọ̀sùn ọlọ́run ẹni tó jásájú àwọn táwọn sọ̀rọ̀ rẹ̀ fún wa òun náà ní tó sì jẹ́ni tó lóore jùlọ òun náà làbẹ́bọ̀ Muhammad rẹ̀ ṣáájú níjẹ́ tọ́lọ́n ti dára sórí ilẹ̀ látọ̀rí anábì ádámà alẹ́ ìsàlám tí ó fi dórí ẹni tọ́lọ́n wọn dà kẹ́yìn lórí ilẹ̀ anábì muhammad ṣáájú wọn ẹ̀yọ́ sì ọlọ́m torí wípé ọlọ́run fún ó dá alẹ́dàá kan tó pé ó dá alẹ́dàá kan tó fún níwà tí ò fẹ́ fún yàn kan nírú ẹ̀rí nínú ìwà tó fún ló fi ròyìn rẹ̀ wípé wà ìnàkà láẹ̀lẹ́ lòun fi ń jẹ́ni tó dáa jù nínú wà àti nínú ṣe ẹ̀yin ọ̀ṣun ọlọ́run anáwó Muhammad tá a mọ̀ sọ̀rọ̀ rẹ̀ fún wa òun là pèjúwe tó dáa jù lọ níbi ìjọsìn àpèjúwe tó dáa jù lọ níbi pẹ́yìn ó bá yẹn lò tó bá yẹ pẹ́yìn ó bá sin lọ́hùn tó fẹ́ tètè láàánú ọlọ́run ẹni kó sin lọ́hùn níbàámu bá ànábì ṣe máa ń sìn ẹ̀yẹ̀ bá fẹ́ báyàn ṣe tí ò fẹ́ sẹ́ra rẹ̀ tí ò sì fẹ́ ṣe ọlọ́run tí ò tún fẹ́ ṣe ẹni tó fẹ́ ṣe dáadáa sí ẹni kó báwọn èèyàn ṣe lórí bánabà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe máa ń èèyàn lò ẹ̀yà ń wọ́n mi kó ni ti ìlànà bàbá sọ pé aṣáájú wa ni ọ̀gá wa ni ìkẹ́ àtọ̀wọ́ kó máa òun náà báwo là nábì sí máa kí ni máa ń palẹ́kùn gan ẹ̀yẹ́ oṣù ọlọ́run ó jẹ́ pé áádá mi ń dáadé sọ̀lẹ̀ hìn ó wà ṣe sí àwọn tó ṣáájú rẹ̀ wà nù àwọn ànábì ọlọ́run àtàwọn eléré nù àwọn ẹni àkọ́kọ́ ó ní àbúrò àti ànábì tó tán ìṣesí táwọn ẹni tó gbẹ̀yìn rẹ̀ tí wọ́n ń ṣe ìṣesí ni ó dá ìràkàbà àwọn àmẹ̀tìn tí a bá lè sunkún púpọ̀ a ní sọ wípé a irú ìṣesí wà ní pọ́lọ́pẹ́ látara àánú àti ìkẹ́ wàrí kọtẹ̀lùkọlù àti kọ́kẹ́yìn òfúyẹ́ tọ́mọ́tọ́ náà alágbájá ọkàn rẹ̀ ti fuye púpọ̀ jù ìyẹn ni wípé ọkàn rẹ̀ rọ̀ gan tọ́kàn bá ti wá rọ̀ a pórí ìṣiríṣi ìṣesí ní ọmọ ìṣẹ̀lẹ̀ sí ẹ̀yin arúṣu ọlọ́run wọ́n kátẹ̀ wá sọ pé ìtọ́ bá látara ìgbẹ̀pẹ̀pẹ̀ ìyẹn ni pé kéèyàn máa sin lọ́hùn kẹ́mi ló wá máa gbè pé hìn sọ́nà sí ìgbà báyìí ṣé yóò sì gbà lọ́wọ́ mi wọ́n wá máa wò pé ṣé bó ṣe tóbi tó ní gbà ní àbí ṣe ṣe tó ẹ̀yà ọlọ́run eléyìí ni ṣèṣì tó gbajúmọ̀ níbi àwọn ará àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú àlẹ́wà Muhammad tálùkọ́rọ̀ fi ròyìn wọn fún wa yìí pé ọ̀làyìíkẹ́ nàbí náà ọwọ́ ní mínú nàbí yìí nínú àwọn nàbí ọlọ́run wà mí zùrù yẹ ti adam àti nínú àwọn àrọ́mọdọ́mọ nàbí adam alayhi salam wà mí mà hàmẹ́lì nà má àníhìn ó bẹ́ẹ̀ ní wọ́n gan nínú àwọn tábà nàbí gùn ànábì nù nàbà gùn kọ̀ níbi علينا ẹni tí ń sọkún làwùtá ìdààmú nàlẹ́ ìlmọ̀ tẹ́ ẹ bá lọ nímọ̀ àmàdájú ń pa ọlọ́ọ̀ni tẹ́ ẹ nímọ̀ àmàdájú ń pa àlùkìyàmà tẹ́ ẹ nímọ̀ àmàdájú ń pa sàárẹ̀ lọ́sọ́lá ìdùkù èèyàn kan yìí bá kírun àtà ayọ̀nkẹ́sì ọba àrùn níbi tí ó kírun dé ẹ̀yìn rẹ̀ sì tán wọlé àbákà yóò wà á sọkún àtà ayọ̀nkẹ́sì àsọ̀tù títọ́ òun rẹ̀ fi hàn. rọ̀wọ́n la hákìmù apá hákìmù ló kọ àdìsí jáde bẹ́ẹ̀ ni ọjà gbàgbé o nínú àdìsí tábàbà Muhammad ìkẹ́ máa bá tó sọ fún wa ó náà méje kan tí wọ́n máa bẹ lábẹ́ ọba dẹ́dà yóò mọ̀ ńlá ìjọ tí ò ní kan tẹ́ǹtì kan kan àyàfà bá pèsè kalẹ̀ fún ọwọ́ náà méje kan máa lábẹ́ yẹn nínú àkàsùn yẹn ó ní arákùnrin kan zakara Allahu khaliyan zakara Allahu khaliyan ó rántí ọlọ́run níta mọ́ ìyẹn ni pé kì í ṣe pé rántí ọlọ́run láàyè gbogbo àyè láàrin àwọn èrò ni wọ́n ń pariwo náà wọ́n rí pé ah, àwọn olùsìnrántí ọlọ́run ní rárá o zakara Allahu khaliyan òun nìkan ló dá wà ní kọ̀rọ̀ ó wá rántí ọlọ́run ẹ̀kọ́ wá gbọ̀n wá sọkún fàfà gbọ́tì àyìnà ẹ̀wù omi wá bẹ̀rẹ̀ sí ń dà lójú rẹ̀ bẹ́ẹ̀ fọ́kà wọn bá ilé rọ̀ tó bẹ́hùn fọ́kà wọn bá lè gbè pẹ̀pẹ̀ débẹ̀ yẹn ajẹ́tẹ̀mí àti iná ọmọ ẹgbẹ́ nínú ẹni tó lọ́wọ́ fi wá sábẹ́ àbòjì kan nínú àwọn ẹni ẹ̀sán rẹ̀ wọ́n ṣàṣẹ bẹ́ẹ̀ fún ọlọ́run ẹyẹ oṣù ọlọ́run káàdì nàbí yìí sallallahu alaihi wasallam yabqa fi salatihi yabki fi salatihi wọn àdàbọ̀ Muhammad nínú àwọn ìṣesí rẹ̀ lẹ́yìn tó dáa jùlọ òun ni kí ó sọkún lórí ìrun rẹ̀ nínú ẹgbàá wa tí kó bà wá ó ní ìwà bàbá kó máa bá kọ́ àlà ó sọ pé ra àìtù wọn ò sọ fún mi mo rí báyìí ni ta lórí ó ní wọ́n jù sí ọlọ́run yusalli ó ń kírun jọ́ka wọ́n fi sádìrí azizi ka azizi ráàkì ó ní mo wá rí táyà rẹ̀ ń báyìí ẹmọ tá a lọ lọ bọ́bọ́ sì máa gbọ̀n ó ní mo wá rí tí àyà rẹ̀ ń gbà báyìí mínà lùbùkà látara kí ni ó látara ìkún eléyìí nìṣesí ẹ wà bí wípé ṣé ẹ̀ṣẹ̀ lànàbí sẹ̀ ni o ní dẹ́rù bá mi àbí kíni ìlà rí kọ̀tọ̀kọ̀ǹbì ọkà rẹ̀ tó lẹ ọkà rẹ̀ fúyẹ́ ọkà rẹ̀ lẹ̀ ọkà rẹ̀ rọ̀ ni wàkàrẹ́lìkẹ̀ yẹ́n ju rahmata rabbi ó tún wá ń kànkẹ́ ọba dẹ́dà rẹ̀ ẹ̀yẹ́ rúṣọ̀ ọlọ́run àmì ìrìnrìn kọ̀tọ̀kọ̀ǹbì wàrọ́fọ̀tún láàrin ilé ọmọ ànábìsí láàánú àlèhùnmẹ̀ kí ni palẹ̀kùn gan àṣẹlẹ́yìn mọ́lẹ̀ ni o nígbà tí ó bá ìtọ́ lọ sọ́tún lájọ́ mọ́lẹ̀ wọ́n fọmọ èèyàn wa wọ́n fọ ọmọ wa lọ́lùdé mọ́lẹ́dì nàbí. àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ńgbà ti bẹ̀rẹ̀ rọ̀bí làwọn wọ́n ti máa ṣe ìtìfàlẹ́t àwọn èèyàn ti máa kówó jọ lórí pa afẹ́ ṣayẹyẹ ọjọ́ àbí ìtaní oríṣi ọlọ́run. irú ayẹyẹ wo làá ṣe tí ò sí ìṣesí oríṣi ọlọ́run lára wa.

ẹ̀rí pé tí bàbá bá dàgbà dáadáa tó bá jẹ́ ní eré bọ́mọ kan bá sọ bá kẹ́kọ̀ọ́ pé bàá mi ní sọ báyìí fún yín bọ́mọ tí ń sọ fún ọ̀bá tẹ̀lé yóò ní àìfinipe ní àìfihàn pé yàn káti ẹ̀ sọ pé wọ́n fún ọkọ̀ mi parọ́ fún ọ kí ló yẹ kó ṣe ìyẹn ni pé káwá sọ pé ẹni tí ń sọ pé súnmẹ́mì káwá rí pé ẹni tó lòun ṣe mọ́lẹ́dì nàbí ń sọ ọjọ́ àbí oṣù ọlọ́run kí ni ìtumọ̀ ọjọ́ àbí kò sí kẹkẹ́ wọn illa tashabbuhan bil kuffar bí ó ṣe táwọn èèyàn fẹ́ ká máa kọ́sẹ̀ kèfèrí bí wọ́n ṣe ń sọjọ́ àbí Jésù alayhi salam bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ká máa ṣe kí ni ká máa ṣe àwọn àfàwọn ìṣesí tó gbàǹkọ́gbì àwọn ìṣesí tí ń sunkún lórí ẹ̀ àfẹlẹ́yìn sílẹ̀ eléyìí tó wá burú kẹsíù mìnà ọ̀pọ̀ ní wa lónìí a ti sa ìmọ̀ká sílẹ̀ ní òfin tá nàbí torí ẹ̀mú wá fún wa ẹ̀yẹ́ rúṣọ̀rọ̀ wà lórí ìkẹ́ fọ́ọ̀lù ń bẹ̀ ìfẹ́ ìsàlẹ̀wà ní ọjọ́ kan kama jẹ́ àmìnà hadith lẹ́bi bisanadi alali yumin abi tọ́lib rabi allah wa nù gẹ́gẹ́ sọ wọ́n hadith ali ọmọ abi tọ́lib ó ní gbọ́ fi ṣọkàn yẹn ọmọ gáàsì wọ́n ti dábìrì níṣòkò bàdàrí lóru jẹ́ ó ní kò sẹ́lẹ̀sì kankan nínú wa illa mikdad mikdad nìkan ṣoṣo ló gẹ̀ẹ́sì wọn jọ yẹn nígbà òdi lóru jọ yẹn tá bẹ̀rẹ̀ ìdájọ́ kejì ó ní kò fẹ́ sínú wa ẹni tí ó sùn ilà rasulùwà àyàfo jíṣẹ́ ọlọ́run nìkan kílẹ̀ wà tí ń ṣe ó ní ìsọ̀lì ó ń kírun àtà yẹ́bùkì ọwọ́ ń sunkún àtà àṣùbà tílẹ̀ ẹjọ́ náà fi mẹ́ torí kíni ẹ̀yọ́ ń sìn ọlọ́run ẹjọ́ rí ìgbésẹ̀ sí i ó ń bẹ lórí wípé ìṣesí wo kí ní pa nẹ́bì rẹ̀ kún àsìkò wọn ló dáa jùlọ lórí rẹ̀ ìgbà wọn ló dáa jùlọ àwọn tí wọ́n pa lò àwọn ni wọ́n lò ó lójú ọlọ́run ẹ̀dá ẹ̀rí pásítọ̀ wa ìsí ọ̀tọ̀ kẹ́yìn máa sọ̀kún kó jòkóó nulẹ̀ pẹ́bùlà láyẹ́dẹ́ yìí ìkẹyìn ayẹ́dẹ́ àti ìmọ̀ àwọn èèyàn tún sá ayẹyẹ mọ́lídì ayẹyẹ mọ́lídì nàbí kí wọ́n fojú wá gbá ẹ lọ sọ́sùn state wọ́n ń jà lórí hijab lọ́wọ́ ẹ lọ sí ui secondary school tó wà ní ui nìbàdàn wọ́n ń jà lórí hijab lọ́wọ́ sáwọn alápọ̀jù náà báwọn alákéré sọ́tọ́ panilẹ́kùn àbí òtò bẹ́ẹ̀ ẹ kàwé ó báàsì ó máa ti ń ṣe ó gbàmì ẹ̀yẹ wọ́n nítorí wípé yóò fi nǹkan kan lérí tí ó jọ àmì ànábìwá Muhammad olùtẹ̀lé wọ́n nítorí àwọn òní sáyẹyẹ fún gbogbo ayé mùsùlùmí jọ́nà tó la fi sí sáyẹyẹ ọba dábàá ní àbódùn lẹ́yìn pé káwọn máa ń rí kálá ń ṣe mẹ́díù kí ló ń pè mẹ́díù gan à ń sẹ́yìn pé kí ni kí ni túmọ̀ ẹ̀yìn káàtẹ̀lẹ́ lẹ́yìn gan ẹ̀yìn arúsùn ọlọ́run anábọ̀ Muhammad lórí ìbẹ̀rù rẹ̀ lórí arúmọ̀ yìí anábì ìsopọ̀ torí wà wọ́n rẹ́rìn yóò ṣirò lẹ́nu jù wá nígbà tó bá tún sunkún lẹ́yìn tó máa gbẹ̀lọ́ fún wa ní ájúlù tálíbù nàìjíríà ó gbẹ̀lọ́ fún wa lórí bọ́ọ̀lù àṣẹlá fàjẹsẹ́ wọ́n àná àmàjẹ̀dá nàbí yàrá ummati wal muslimin ẹ̀sán tọ́lọ̀ mọ́ sànẹ́bì kan mọ́sàbà sànẹ́bì wa Muhammad ọlọ́run ìkẹ́ àtọ̀lọ́lọ́ kọ́mọ́ ẹ̀bá Abdullahi ọmọ amọ̀ ọmọ onígbà kan tana àkọ́wùlẹ̀ wù subhanahu wa ta'ala àbẹ́wò Muhammad ó ká o yìí nínú Ibrahim olamon sọ pe ina ọ̀nà lẹ́nà kẹsí rọmìnà nọ́ọ̀sì ó ní dájúdájú ẹbọ ìmú nkẹmí pẹ̀lú ọlọ́run ó ti si awon èèyàn lana kú òrojú ọ̀nà tiẹ̀ fàmí tẹ̀bí àní ẹni bá tẹ̀lé mi nú wọn fa iná mú mi ní lára mi ẹni tí mi kó ọlọ́nàbí isa sọ ní súrọ̀tù alẹ́ ìmọ̀ràn ní súrọ̀tù ìmáyídà kúrán six kúrán uh, twenty five ọlọ́sọ wípé rọ́bà náà ọlọ́run ètò àzìbò tó bá lè jẹ wọ́n ní àfààní náà wí ìbá dúkà irú ẹ̀ ní ṣe wọ́n ń tàgìfẹ́rẹ́ làwọn tó bá sì wọ̀ tó foríjì wọn fàáyín náà kà ń tẹ̀lé azizul hakim alágbára ní ohun tó yẹ wọ́n lè ṣe fún wọn eléyìí báwọn ànábì ọlọ́run tó ṣáájú tí wọ́n ń ṣe nù wọ́n kọ́ọ̀lá anábì wà rò pé kí lè ní ó sọ nípa àlùmọ́ yìí anábì ní Allahumma ummati ummati àlùmọ́ yìí tí ń pariwo wá ọwọ́ ní ummati ọwọ́ sunkún sọ́ba dábà rẹ̀ faqala azza wa jal ọlọ́ọ̀bà tó wà sánà wọn sọ wípé yá jìbìrì rẹ jìbìrì hìdá bí ilẹ̀ Muhammad lọ́bọ̀ Muhammad sọ̀kánì lọ́bà fọ̀sánù mọ́lẹ̀ bukí wá bí pé fọtáàbà àtàwọn jìbìlì jìbìlì wà kún sí ọlọ́ kí àtọ̀lọ́ ló ń kú máa bá fọsáàlẹ̀hùn ó bí fa àkàbàràwò rọ̀sùnwá ànábì fúnirò wákọ̀dì alìmọ̀láwù mìzàlì ọlọ́run sì ti mẹ́ntí ọ̀tọ̀ ó sì ní ìrẹ́ jìbìlì rẹ̀ ń rábí ilà Muhammad fọsáàlẹ̀hùn àní lọ bí ọ̀nìkíní pẹ́rẹ́kún fọsáàlẹ̀hùn ó tún ó ń sọ nípa àlùmọ̀ yìí àlùmọ̀ ìpalọ̀ àwọn àwọn ni wọ́n pọ̀jù kọ́mọ́jà ni wọ́n pọ̀jù nínú iná ẹ̀yà sọ ọlọ́run ọlọ́run wa sọ yìí pé sọ fún fakul rẹ́jìbí lọ sọ fún ẹnna sanuri bí kẹfí wùmẹtìk àáyọnu sí ọ àáyọnu sí tó fẹ́ lórí àlùmọ̀ rẹ wọ́n lọ ọ̀nà súwùk àní fọlá ní àní pọ̀ nígbà torí tiwọn àní ti sunkún torí tiwọn àwọn èèyàn wọn rẹ́rìn nípa súnà ìṣọ́ ọlọ́run wọ́n ń sayẹyẹ wọ́n ń kunrin bẹ́ẹ̀ wọ́n kàn kunrin ta àkàn sunkún nínú ilé ẹ̀yọ́ ń sọ̀rọ̀ wọ́n yóò bù kí ẹjọ́ tó wo ọ̀nà wọn bá ń gbà sunkún bàbá gbẹ̀rẹ̀ ní ìsìn bàbá ń ka kúránù fún wa àwọn yóò máa kásẹ̀ sókè ni máa tún kúránù fún àwọn yóò máa ṣe ẹ̀yà máa rò pé wà ní òde kọ̀mẹ́díà ni zata yawmin níjọ́ kan báyìí rasulullah abdullahi bin masoud anábìsọ̀ fún abdullahi bin masoud ó ní Abdallah eré Abdallah ekura aláyé Quran ká Quran fún mi Abdallah ni akra alayka Quran wal Quran alayka unzil ń sì ká Quran ọ ṣebí wọn náà sọ ta ọba ọkọ tí ọlápá lórí ẹ̀mí wa pé wa torí tí ń tí ò rántí ọlọ́ni tí ń tí ò ọlọ́ni kò jẹ́ wa. a sọ́bi yẹ̀yẹ́ asọ́dọ́rí kẹ́yẹ̀kọ́ ka kùránì fún akáfi síjòkó yìí wọ́n máa fi kùránì síjòkó wọ́n sọ́dọ́rí wọ́n sọ́dọ́rí àkọ́rẹ́lé ẹ̀yà rúṣọ̀lọ́ anagba Muhammad ó wọ́n sọ́bà fọ́dùlá abdullahi mo kà á fún kùránì àtà nìsá kà á fún mo ọlọ́run fẹ́yìnlá jíìnà min kulli ummatin bí ṣàyìn ó ní dábàá àmúwá ẹlẹ́rìí lórí gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan wàjí ìlà àbíkà aláhàwùlá ìrẹ́ nìkan ṣoṣo ìrẹ́ Muhammad nìkan ṣoṣo ìwọ là ń tẹ̀lé gbogbo ẹ̀ wá lẹ́yìn rẹ̀ anábì anábì has kàdé ṣe sọ fún yẹn alẹ́ yìí alẹ́ yìí mo wá wo fàyíra ìnáwó tẹ́gbẹ̀rì fẹ́ẹ̀lì mo wá rí pọ́jú rẹ̀ méjèèjì ń ṣe kí ni ó ń dá mi lèbáàríkà ìyẹn rí sùn ọlọ́run lọ́wọ́ gánà sọ àbùkù àwọn sábẹ́ rẹ̀ lánàá àwọn ohun ṣe mọ́ nígbà ni wọ́n ṣe ẹni bá níbo ni wọ́n ti ṣe ẹni tàlálaga àjọ yẹn wọ́n kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe aṣáájú ti máa ń àwọn ni wọ́n lé lẹ́ni tí wọ́n tẹ̀lé jù wọ́n aṣáájú ó bá wọn alákàlìkì ni àrùn kò sẹ́ni ó nífẹ̀ẹ́ wọ́n wọ Abubakar Siddiq Siddiq lakbar kò sẹ́ni ó nífẹ̀ẹ́ ànábì tó nígbà tá ànábì tó rẹ̀ tó wà lórí sickbed tí ò lè lọ kírun máa bá alíkà ànábì òní ẹ máa sẹ́yìn fún mi ẹ máa wọrí ẹ nídìí irun mọ́ ẹ máa sẹ́yìn ẹ máa ṣe mẹ́dìwù lọ ẹ máa ṣe mẹ́dìwù lọ kò sọ bẹ́ẹ̀ fún wọn dọ́ ẹ. ọwọ́ ni Aisha rẹ̀ Aisha múlò Aba Bakirin falyusalli bin-nas sọ fún Abubakar lọ sọ fún ọ ní mo ní kó kírun bá mi yàn kí lẹ́sìn sábùbákìrì ó fọ̀ ń dọ́ ẹ èsì táìsà àbá àìsà fún dà ní pé yá Rasulullah oṣù ọlọ́run kẹsí báwọn ìyàwó yóò ní ń sọ yóò bẹ̀ sunkún ni. àgbà wà á di eléyìí ni irun wa ẹ wá ti wé irun tiwa bóòlù ṣe rí lónìí ẹ bá pẹ́ lórí irun jù àwọn yóò sọ ah, wọ́n ń gbogbo ẹ̀sẹ̀ nínú èèyàn bá wọn ò ní tara ẹ̀yìn ó kírun bó ṣe wọnú òun náà ni ó ṣe jáde kò ní bẹ̀rẹ̀ sí láta kẹ́kẹ́ bèlè pé yóò sunkún ẹ̀yọ́ sọ̀rọ̀ wakúlọ̀ ọ̀rọ̀ wa yìí tẹ̀dúlù aláṣẹ yìí wà ìdálọ̀tà aláṣẹ yìí tí wọ́n tọ́ka kọ̀ọ̀kan dálọ̀tà alárí kẹtùkùlùb ó tọ́ka lórí bẹ́ẹ̀mì àwọn sàbẹ́ bẹ́ẹ̀mì wọ́n ṣe lẹ̀ bó ṣe rọ̀ bẹ́ẹ̀mì èèyàn bá ṣe rọ̀ sọ́lọ̀ yóò jẹni tí ó jẹ alámojúkú òkúpọ̀ yóò jẹni tí gbàgbọ́ rẹ̀ ó le koko yóò jẹni tí ó dúró ṣinṣin yóò wá jẹni tó nímọ̀ nípa ọba dára adẹ́rí pé ọ̀pọ̀ àwọn èèyàn lónìí àní mọ̀ nípa ọba tó dára wọ́n sọ pé lóun sọ pé ànábì sọ pé èèyàn wọn máa sọ pé àfa wa sọ pé lágbájá sọ pé sọ́sẹ̀ fi wéra wọn ẹ̀yẹ́ ń sọ ọlọ́run ẹjẹ́ pé tọ́lọ́run sọ bàdàrà ń sọ nípa àwọn eléyìí oníwáyé rà sẹ́mẹ́rù máa ń sí láìláì rọ̀ sùn. bàbá gbọ́ òtọ́lọ̀ sọ̀kalẹ̀ fọ́jì ṣọ́rọ̀ tẹ́lẹ̀ ààyù nàrùn olóòrùn ojú wọn tàbí dùnmílẹ̀ tàmì ojú yóò máa dàmì jẹ lójú mímọ arọ́fù mi nà làhàj torí wọ́n mọ̀ pé tábẹ́bí sọ̀rọ̀ tọ́lọ̀ sọ̀rọ̀ gbẹgbẹ́ ní yàkùlù ojú ọgbẹ̀nu wọn ni pé wọ́n gbà náà ọlọ́wọ́ àmẹ́nà anígbàgbọ́ agbẹ̀ẹ́gbọ́ agbóṣiṣẹ́ rẹ̀ gbọ́ fọ́ọ̀kì tábàgbọ́ kan ṣoṣo ni ẹ ìyẹn ni pé kò sọ pé kà wá sínú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ lásán àwọn tí wọ́n ń kọrí kí o ṣe ọlọ́run ẹ̀yẹ́ o ṣe ọlọ́run ẹjẹ́ àtàjì o àsìkò yìí sásìkò orí o bẹ́ẹ̀ ni kì í sásìkò àsìkò ẹ̀yìn ìpọlọpọ àwọn èèyàn lónìí tọ́ba náà fẹ́ jọ́sìn sí bá ọmọ tábí jọ́sìn fọlọ́ wọ́n ní ẹ fi ìlú àti orí ẹ fi yín ọlọ́ subhanallah ọlọ́run tó ní àbánábí ètò òun tá bùkátà òun ní kí ni ìṣesí ìwà àti ìtẹ̀lé àti ìjọsìn lórí bó ń kí ni bó ṣe mú wa bá a bá lè ṣe lẹ́yìn afọ́ kan náà àwọn ẹni ìṣáájú ó ní lọ́wọ́ tó bíkì náà aṣọ̀ràtẹ̀lẹ̀ mínàlá àṣàmìṣàrà ìhìn bá lè pọ́tíìsì ten percent nínú òfin ọba àdọ́dà làṣáájú aláìlàmùjọ ni à ó làṣáájú àdárí gbogbo ayé àmọ́ torí pé àti ẹ̀tí ìwọ two percent factors of five ló jẹ́ kí wọ́n máa dẹ́rù bà wá afẹ́ dìgbò ní ìsìn <laughs> àwọn ẹ̀tí dẹ́rù bà wá sì yí pé kí ló ń ṣe yín don't vote for anybody but vote for Jesus Christ subhanallah tó yẹ kí yẹn kọ́lé máa fi yẹn tírẹ́sì wa nínú gbàgbàgbà orí tẹlifíṣàn orí rédíò sáwọn lè sọ pé vote for Muhammad they will never set vote for Muhammad. They will say, rather say, vote for Allah subhanahu wa ta'ala. Dìgbò fọ́lùpáyà ọlọ́run ẹrú sí ọlọ́run ẹni eré ká lè jèrè yá ayé alladhina amanu. Mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ittaqullah ẹgbẹ́ lọ́sọ̀rọ̀ haqqa tuqatihi. Èèyàn kan ní wọ́n gbọ́dọ̀ kó lórí rẹ̀. Wala tamutunna illa wa antum muslimun. Àfi ká jẹ́ Mùsùlùmí. Rabbana tawaffana musliman wa alayhina bis salihin. Qumu ila salatikum yarhamukumullah. Michael London.